suratul A'raf láti àyà eighty five kọ́lọ́n bó kún wa lọ́wọ́. A'udhu billahi minash shaitani rajim. وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين وإن كان طائبة منكم آمنوا بالذي أرسلت به وطائبة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا واصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين. آمين. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اتل ما أوحي إليك من الكتاب فربا إلى الله بتلاوته تكشفا لألفاظه وتحفظا لمعانيه إنه من أفضل الأعمال يتفهم ما قلة القراءة أفضل من المد جملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر أمر وألف منها نهي نهي ألف منها وعد وألف منها وعيد ألف منها قصص وإخبار وألف منها إبر وإمثال وخمس مئة حلال وحرام ومئة تسبيح ودعاء وستة وستون ناسخ ومنسوخ وستة وستون ناسخ ومنسوخ أعوذ بالله من الشيطان الرجيم وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين ولا تقعدوا بكل صراط تعيدون وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين وإن كان طائفة منكم آمنوا بالذي أرسلت به وطائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا وهو الخير الحاكمين فاصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين الشكر أفضل ما أولتم التسما الشكر زيادة عند الله والناس في زيادة عند الله والناس الشكر أفضل ما أوليتم لتسما الشكر أفضل ما أوليتم لتسما زيادة عند الله والناس بزيادة عند الله والناس dúpẹ́ lọ́dọ̀ ẹ̀. àṣùkùrù afúdàlù máa àwálì tùmúlì tazima. ẹ̀sìn tí a lè máa wá kiri pa afẹ́ fọlọ́hún pa gbìyànjú ẹ̀ kọjọ ọpẹ́. àṣùkùrù afúdàlù máa àwálì tazima. kò sí nǹkan kan tọ́lọ́hún lè gbà lọ́wọ́ wa kì í gba nǹkan lọ́wọ́ ẹ̀dá lẹ́yìn ọpẹ́ ká fún lọ́pẹ́ àwọn bàbá wa wọ́n ní náà ní oúnjẹ ọlọ́run kọ́lọ́run yìí ti jẹun lá. bí ziyadatu indallahi wan nasi bí ziyadatu indallahi wan nasi. bẹ́ẹ̀ yẹn bá lè máa dúpẹ́. tí ò tí ìjà dáalé ọpẹ́ látàná òun náà ni wípé àti lọ́dọ̀ ọlọ́run èyàn ó sì gba èlékún oore téèyàn ń dúpẹ́ sí. lọ́dọ̀ èèyàn gan lọ́dọ̀ gan èyàn ó tún gba èlé tó tá a bá ní nǹkan kan tó dúpẹ́ rẹ̀. bá fún ní nǹkan tó bá dúpẹ́ bóńtì ń bá tún ní sí yóò fún yóò pé ń gbò ti dúpẹ́ èyí tá a fún. bí ziyadatu indallah ìwà náà sí bí ziyadatu indallah ìwà náà sí. ọlọ́wọ́ a fún ọ. alhamdulilah. látara orí rẹ lára wa ọ̀gá orin náà ni pé o tún já máa jókòó ti alukur'an lọ́rùn. alhamdulilah ó tún wá jẹ́nu oṣù tó sọ̀kalẹ̀ o ni ọ̀rọ̀ alọ́rùn láti máa gbọrọ ẹ gbogbo èèyàn kí rọ̀ lọ́rùn o bó ṣe ń rọ̀ alọ́rùn tá à ń gbọ́ yìí lójú ẹlòmíì ìrégbè lọ́jọ́ àti ara yìí a máa jókòó kalẹ̀ wọ́n pé ọba tí ó ṣe báyìí fún ọlọ́run àdúpẹ́ lọ́dọ̀ o. alihamdulilayi. àwa àlékún ìkẹ́ toró ti ṣèkẹ́ àlékún ni níjọ́ ọdá ọ̀dá pẹ̀lú kẹni pẹ̀lú kẹ́ ayé pẹ̀lú kẹ́ ó kó ń bẹ̀ pẹ̀lú kẹ́ ni. èyí èyí tá à ń bá ń ṣe àlékún ni àlékún ìkẹ́ ṣé àwọn bàbá wa wọ́n máa gbé kalẹ̀ nǹkan pọ̀ wọn alálékún ó túmọ̀ sí pé kìí sáwọn ẹ̀sẹ̀ ìkẹ́ tí ó fún yàn lẹ́wù wọ̀ lọ́rọ̀ ẹni ìkẹni àlékún ẹ̀ àti gẹ̀ ẹ̀ ọlọ́run bá ní sífà síwájú ẹ̀dá. sọlá aleika Allahu ya adinani. ya khairal wara. sọlá aleika Allahu ya khairal wara. mahana mushtakun ila mafiwaka. mahana mushtakun ila mafiwaka. ike ọlọ́run àtọ́lẹ̀ kó máa bá aṣíwájú ẹ̀dá wàhálà sọ̀hábàtìkà kìrámì jẹ̀mí ìhìn. wàhálà sọ̀hábàtìkà kìrámì jẹ̀mí ìhìn. wàtàbíìnà. wàtàbíìnà. wàkúlì máa ń wàhálà. wàkúlì máa ń wàhálà ká. gbogbo wọn lára sàlátù fún ó sì tún sàn ọ́ sàn kàwa náà àfẹní bàbá náà bíi sọ̀tá. sallallahu alayhi wa sallam. òun là sàlátù tá a ṣe òní kàn án àbí tó ti kàn rẹ ni ó ti kàn yẹn náà àti mánàbì ní ọ̀rẹ́ àti sàsàlátù fún ìkẹ́ èyí tí ọba yìí ó ti kà náà ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ bá síwájú ẹ̀dá. sallallahu alayhi wa sallam lẹ́yìn àsàlátù wa àsàdúà fún àwọn tí ọlọ́run ní ká jèrè dáadáa yìí lára wọn àwọn àlùfáà wa là ń sàdúà fún ọlọ́run àbíọ́ bá ní lékún kẹ́ wọn o. amina. akí gbogbo mùsùlùmí ọlọ́run ní bá a ṣe jọ́jọ́ máa gbọ́rọ̀ ọlọ́run rèé. ọlọ́run tí ó tún darí ọkàn wa àtara wa sí ìjókòó ìbáyìí àṣetánì tí darí èèyàn pò ń bi tọlọ́run ọlọ́run oníjọ́ já lérè o. àmín. ẹ̀san tí wàá mẹ́ńbẹ́ ọlọ́run yóò fi fẹ́ni kọ̀ọ̀kan wa. àmín. ọlọ́run ó fi èyí tá à ń ṣe yìí yóò fi ṣe gbígbà àdúrà fún wa. Amen Amina àyà tá a ti Waila lánàá. na mọ́díyànà fáwọn ṣùáìbà. sanabi suhaibu isi sì kan nínú gbogbo ànábì ọlọ́run àti dákọ̀ ẹ̀ lánàá. Shu'aibu. a sọ fún wa wípé òun ni Ṣuaibu ọmọ Mikail ọmọ Mikail ọmọ Yasjubu òun wá lọmọ Madian tá a fi sọ̀lú tí a rán Ṣuaibu sí Madian wá jẹ́ ọmọ anabi Ibrahim alayhi salatu wa salam sáwọn oore tọ́lọ̀ ni ó jáde lára Ibrahim lóore pọ̀. púpọ̀ púpọ̀. ọlọmọsálá ìṣe bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa. tó bá jáde lára wa ọlọ́run ṣe lóore. amiina. anabi ibrahim bàbá ìgbàgbọ́ bàbá àwọn anabi ọlọ́run ni àwọn anabi ọlọ́run jáde ọ̀pọ̀ inú ẹ̀ náà sọ ń sọ̀rọ̀ yìí onínú ibrahim ni kódà àwọn míì tí wọ́n kiri ọ̀dọ̀ ibrahim náà ni wọ́n àwọn ní suhaib ọmọ aifau ní ọmọ suhaib ọmọ madian tuntun jọmọ ibrahim ẹ gbọ́dọ̀ ibrahim náà ni ló forí sọ. وإلى مدين أخاهم شعيبا Ibnu Sam'an òun tún gbé ìtàn ìgbàbòmí ó ní Ṣuaibu yọ ní ọmọ Húrà ni ọmọ Yashijabu ọmọ Làwí ọmọ Yakubu ṣàpé Yakubu jọmọ Isaac ìsáàkù wá jọmọ Ibrahim gbogbo ọ̀nà tí wọ́n gbé lọ tí wọ́n gbé bọ̀ ọ̀dọ̀ Ibrahim náà ni ń sọ̀ọ́kà anabi Suhaibu yìí aleyhi salatu wa salam ó lẹ́sà kan láàrin àwọn anabi ọlọ́run gbogbo anabi ọlọ́run tá à ń rán pátá wọ́n èé gbé wọn dìde lẹ́ẹ̀mejì. ẹ̀ẹ̀mejì ni a gbé anabi suhaibu dìde ìgbà àkọ́kọ́ òun nigba ti madian nígbà ọlọ́run àwọn ará madian pẹ̀lú ariwo sọ́yà tọ́pa wọn rẹ́ tán ó sì sẹ́sùn àébùkù ó tún wá gbèdìde bí òjíṣẹ́ fáwọn ará aika. tálùkùránù wíwá sábùlà àyíkàtì. wàkọ́ ọmọ tó bà. Ah, ó tún gbé ànábì ṣùáìbù dìde sí a pẹ̀jẹ́ pé yà náà ni ọkàn yìí ọ̀ràn tiẹ̀ náà. so àbí àwa ẹbádùn ànábì lọ́gbà lórí tiẹ̀ náà sáà tí ìbàdàn fi yà ní. ó ti kọjá àtàwọn ń gà. Eh, àdúrà rẹ̀ lọ́gbà ọmọ ọmọ bẹ́ẹ̀ mi. ẹ̀ṣẹ̀ táwọn ọmọlẹ́yìn mi bá ń ṣẹ̀ má fẹ̀sẹ̀ ń pa wọ́n rẹ́ sọ̀yà tí wọ́n dọ̀hún hmm. ìyádọ̀run ìjọ tíá ìjọ ìyádọ̀run oyún sì dá òun lèyàn tó fi ńlá fún jẹ. sallallahu alayhi wa sallam. gbogbo nǹkan àbá ti àbá ti pajúdé. yẹ́n ṣe pa àdáa tó àwọn tán parẹ́ o tí a kan burú jù ọ lọ o ebi mísà àlìkéèlù àlìmísánù là ń ké fáwọn eléyìí nítorí ah. wọn ń joro lọ́dọ̀ tí ọ̀kọ́jà kéèlù àlìmísánù ẹgbẹ́ gbẹ́ngbẹ́ ẹgbẹ́ gbogbo owó orílẹ̀-èdè gbẹ tán àbẹ́ngbẹ́kù ṣé ṣẹlẹ̀wọ̀n ọ̀kọ́jà kéèlù àlìmísánù tí wọ́n fi pa àwọn àwọn èèyàn ṣòébù rẹ̀. àdúrà ànábì ní ń gbà. sallallahu alayhi wa sallam ọlọ́run ni wa ila madiana wa ila madiana akhahum shuaiba. aṣọ lánàá pé madiyanu ó kọ kọ̀bílà ni àwọn àràn kan ni bẹ́ẹ̀ sì ni bàbá wọn láti kí wọn tọ́jọ́ ma anabi ibrahim táwa fọkọ ẹ̀ sọ ìlú yẹn. Hmm. ọlọ́run ní wa ila madiana akhahum shuaiba. aránsá àwọn ará madiyana ọmọ ìyá wọn ṣùáìbù. kọ́lá ya kọ́ mi. ṣéèkìmà tọ́lọ́hún fi máa rán ìran kọ̀ọ̀kan sí kọ̀ọ̀kan ní kámárà rojàre kó sì lè mójú ilé àtẹ̀kùlé tọ̀ ṣùgbọ́n tó bá ṣàjòjì kò ní mọ ibi tí ó rìn sí ọlọ́run ní ara wọn la rán sí hàn kí wọ́n má bàa láròjàre àwọn ànábì ọlọ́run èsì ìfisẹ́ tá a bá fi rán wọn pamọ́ bá a bá ṣe rán wọn náà ni wọ́n jẹ kọ́ọ̀là òjíṣẹ́. kọ́ọ̀là yá kọ́ mi ibùdó lọ àmàlà kò mí ní ìlà ìgbà omi lọ ẹ̀yin èèyàn mi ẹ máa sin lọ́hùn. ibùdó lọ iṣẹ́ kan náà ni gbogbo àwọn ànábì ọlọ́run wá jẹ́ gbogbo òjíṣẹ́ ibùdó lọ. ìlànà bíi Musa wí fáwọn èèyàn ẹ̀. ibùdó lọ. ẹ̀sìn lọ́hùn ah. òní sọ́ọ́lìwù kégbé ẹ̀ ibùdó lọ. ẹ máa sin lọ́hùn lànàbì inú wí títí tọ́lọ́ fàwé ilẹ̀ rẹ. ibùdó lọ mọ́làkùn mi ní ìlà ìnìkan ìhù. ilé àwọn àbá àfìgbà pé mọ́ni àjọ ẹyọ kan ìlànà kan oṣó òun nìlànà àwọn ànábì ọlọ́run ṣírí àwọn ṣẹ̀dí àwọn òfin wọn lè máa yàtọ̀ ìlànà tiwọn náà ni ibùdúlá wàlà túṣìdìkú bí iṣẹ́ a. ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ mú ẹbọ kankan mọ́ lọ́hùn bí ti wulẹ̀ ọmọ. ìtọ́lọ́hún fi rán wọn nù. ṣùgbọ́n fi wọ́n lè máa yàtọ̀. ẹlòmíín lè máa kírun tiẹ̀. kọ́kọ́kọ́ forí kẹlẹ̀ ó tó rùkú àgbọ̀dọ̀ ipò ọlọ́run sọ fún mariama wípé wọ mariama ikunu tí ìlì rọ̀bìkì wá sí jùdí wárkàí àdìgbò sùjúdù lọ́kọ́ ṣáájú ìforí kẹlẹ̀ lọ́lọ́run kọ́kọ́ wí fún ọlọ́run mariama okunu tí jọ gbogbo ẹ̀sìn po dẹ̀mí rẹ kọba rẹ tán wasujudi. warikari maa rọkìn. ọlọ́run ni wọ́n sujudi sujudi foríkẹlẹ̀ fọlọ́hún. warikari maa rọkìn. náà sì máa rùkú pẹ̀lú àǹtí à ń rùkú. ẹ̀rí pọ́fì ti a rùkú lọ ṣáájú káwọ́ tó foríkẹlẹ̀ òfin wọn ọ̀bára wọn mu báwọn míì inú àwọn àfáà àti ẹ̀sìn gbé lọ bíi pé wáwù wọn ní amọ̀tún ní wáwù làátìfì. tàbí bó sì jẹ́ átífù ká mọ̀ tún nítu pé ọ ń tẹ̀lera wọn ni. pé ṣe wípé bóyá ńgbà tí gbé wá báwọn kan pọ́ wá ń kọ́kọ́ kó tó fi kése tàrìtìbù kése bi tàrtíìbì ni kò túmọ̀ tàrìtìbù a lè sọ pé já àṣẹ́dún kọjá pàmùrù kí sẹ́dùn wọ́n ní kò túmọ̀ tàrítìbù fáwù ló lè túmọ̀ tàrítìbù ká sọ pé já àṣẹ́dún fàámù ó bẹ̀ pé ìfìrà màjí ìṣẹ́dùn ni màjí ìyámúrù aṣáájú ara wọn nù ṣùgbọ́n wáwù wọn náà ní ìdí ká tu ní tàrítìbù ẹnu ẹnu bá kọ́ bá lákọ̀ gbé ó lè jẹ́ ìta kọ́ dákọ̀ lóde kẹ́yìn wọ́n ṣàjọ̀dé wọn nílùú ẹ̀ náà ní ìṣújù dí wàrkáì èyí tá a fẹ́ tá a fẹ́ mú bẹ̀ òun náà ni pé ìgbé tí àwọn ànábì ọlọ́run wá ké fáyé. ibùdó lọ. èmi tí a máa sọ lọ́hùn lànábì náà ké títí tẹ́ ẹ lọ bọ́ bẹ́ẹ̀ kò pariwo nǹkan méjì fáyé ju ká máa sìn lọ. malakum min ilahin ghayruhu. ẹ lọ́ba míì tó yàtọ̀ sọ́lọ́hún tẹ́ ẹ lè sìn òun nìkan ni gbogbo nǹkan míì tẹ́ bá ń sìn lẹ́yìn ọlọ́run òfò ọjọ́ kejì ọjà ni ọlọ́run nìkan ni ẹ máa sìn. kọ̀díjà àtìkùn báyìí nà tún mí rọ́bì kún. kọ̀díjà àtìkùn báyìí nà tún mí rọ́bì kún. kílẹ̀ ìwé pósítù ṣe yín tẹ́ fi ní máa sìn ọlọ́run ṣe bíbẹ̀ yìí nà tún mí rọ́bì kún àwọn ohun àmì àtìmúdé wàá báyìí àránàbí ọlọ́run kan tẹ́ ẹ bá ti fẹ́ máa kó súnsún á sì fi mùjísà tẹ́ fi mà fáwọn aláran áfìtì ńgbà àrán Musa tẹ́ ń wò pé ọ̀ndàdàhùn lọ́wọ́ ara ẹ̀ ní ìtẹ́ ẹ̀sìn mọ̀ nídán. irú dẹ́tẹ̀yìn ọ̀parí àníkímú sọ gbẹmú jísà wá kẹ́ẹ̀fì mọ̀ pàwọ́ láràn. bẹ́ẹ̀ náà ni ànábì Ìsá nígbà ẹ̀pẹ́ ń rọ́ kẹ́ẹ̀lì mọ̀ pàwọ́ láràn irú egbòogi tẹ̀yìn ọ̀mọ́ tẹ́ àrùn tẹ́ ṣé wọ́n sì máa ń pe ìwòsàn èèyàn bíi eh, bàbá wa alága ni máa àti àgúnmú wọ́n máa ń pẹ́ ẹ̀ ṣùgbọ́n èèyàn ò kúnlẹ̀ kí wọ́n fàgúnmú jírí kọ̀ká ọlọ́run níwọ̀ ànábì wá ṣe kí wọ́n fi màpá wà ọkà kí wọ́n lè ọlọ́run ní kọ́díjà tí kún bá yìí náà tún mi rọ̀bì kún. kọ́díjà tí kún bá yìí náà tún mi rọ̀bì kún. ọlọ́run ní gbogbo ohun tẹ́ ẹ rí tẹ́ ẹ fi gbà ìlàmú wá fún yín kí ló mú yín tẹ́ ẹ fi ní gbà. báyìí náà tún tó ṣàlàyé gbogbo nǹkan yékéyéké tí ò sí rújú mọ́ ọlọ́run láti mú wá. ọlọ́run wá ní mi rọ̀bì kún gbogbo tánàbí ọlọ́run sí àwọn gan ò lè ṣe o min rabbikum. àwa ọlọ́run ọba la fún alágbára ẹ̀ ọmọọsọ tó ju ọ̀pá alẹ̀ kọ́pá gbára àwọn ló sì sọ́dẹ̀jọ. ló ti rí àwa alájọ́ dẹjọ kó tó lọ jáde mí inú gbọ́ sọ́lẹ̀ kẹlẹ́ mi ọ̀sọ̀ pàtì ẹ̀ lẹ́ẹ̀bí ọba dẹjọ. olórí àfihàn pé mi rọ́bì kún lọ́dọ̀ ọba yín lélẹ́hùn ti wá agbára ń ti wá ẹnìkan ò tó ṣe kókó òkú kalẹ̀ kó o sì fọ́ra lọ ó sì máa ti kó tó máa sẹ̀mí padà tí èsè pé ń dákú sí e lókù tó ti kú fínfín. dákú sí e kọ́ ò pa ìdìbọn lọ náà. kọ̀ọ̀kẹ́bọ̀ lọ náà ó ti kú pátápátá kó o sì fọ́ọ̀kàn lára kó sì jí. mi ò rọ́bì kan. ọlọ́run látọ̀dọ̀ wà eléhùn ti wá. fàáfù lìkẹ́ ìlànà mízánà. tẹ́ ẹ bá ti gbà bẹ́ẹ̀ tẹ́ ẹ mọ̀ páwà lára wọn á ò fún lìkẹ́ ìlànà mízánà. ọlọ́run ní gbogbo òṣùwọ̀n yín ẹ̀wọ̀n kó pé ara òfin tí a tọ́ lọ́n fún àná. òṣùwọ̀n ẹjọ́ pé o ní tìtorí pé òun ṣòwò ni wọ́n wọ́n máa ń fòsùn wà wọ́n máa ń fi nájà wọn níjọ́ èèyàn bá sì fẹ́ bẹ̀rẹ̀ ìjàmbá náà lè òní lò sùn wọ̀n mọ́ léyìí tọ́pọ̀ láwùjọ tí a ní ìsìn oníranran abọ́nkálùkù ń wá kiri kò sósùn wà kò sí skéèlì fún nǹkan ìjọba tó wà ń bẹ̀ ń sìn lóhùn ó gbìyànjú ẹ̀ èrò pé ó ni kò lè rí àwa náà nìyí ibi tí o ti ṣe é ṣe náà ni gbogbo àwọn tó yẹ pé wọ́n jó sí ṣe kálukú náà tún ti fọ̀nà kan súnmọ́ ìpàdé ti ń lọ lórí náà rán àbá ti dìbò fún ọ ọjà kẹ́mi eléwọ̀n hmm. ẹbí ayé kó nǹkan sí náà nù tí ò fi yanjú tápẹ́tọ́ ọlọ́run la la la la fi sẹ́ẹ̀tì ni tá a fi tì gbogbo ẹ̀ ń yanjú ṣùgbọ́n a tún lọ́rí ẹ̀ síbi ayé síbi ibi tá a fẹ́ dé òun ni àjáháwú fún tọlọ́hún ọlọ́run ní wàá o fún lè kéèlà wálímì òṣùwọ̀n yín ẹ̀wọ̀n kó kún. wàlá tábùkọ̀sùn náà ṣàṣìyà àhóhùn ọlọ́run ní wàhálà kàdábùkàsùn náà sa àṣìyà àwọn ẹ má jàǹbá àwọn èèyàn ẹ má dìn wọn ló sún wọn kù má yẹ wọ́n ń bi ọ̀pá sọ tọ́pà márùn-ún òfin ní pé márùn má yóò sì pé lójú wọn gbọ́ bá wọ́n wọ́n bá gbé délé ni òní pé mọ́ wọ́n ti mọ̀ bí wọ́n ti ń ṣe bàbá ó yóò sì wà nù wa náà bíi. ẹmọ bẹ́ẹ̀ ṣe máa ń yẹ ìsún ẹmọgbọ́n tẹ̀ ẹ̀ dá sí ẹ pátì ẹ bọ̀ lọ́n pàdé o ntọ́ ọba gbowó ẹ̀ tó pè ní sùn ẹ̀ ní ntọ́ ọba pè ń sùn ní o gbowó ẹ̀ mẹ́dínkù alukura nù kéwù kàn yín o. wala tabukazu nasa aṣíá ahun. ọlọ́run ẹ má dín ẹ má wọ àwọn àwọn tẹ́ ẹ wọ̀n fáwọn èèyàn ẹ má wọ o ṣe wọ́n lọ́jà ń jọ lọ owó tó bá fi ni o fi má fi àyà gbé lóko ọlọ́run ní lè torí náà ń wá. àbẹ́ẹ̀kọ́. ọlọ́ni bí àwọn àfáà ni ọlọ́ni sanwó àfáà bẹ́ẹ̀ náà làwọn àgbẹ̀ wọ́n máa ń di amálẹ̀ lóko ni amadé gbòòrò ẹgbẹ́ wàlá ojú orí yìí tó sọ́ọ̀bà ìlàyọ sọ́ọ̀kọ́yọ. àyàlégbé ọ̀tọ̀ ní kóńgò tí ó mú wọ́kọ ọ̀tọ̀ ilé tí èlé tọ́bádélé ọlọ́run ó bí ọ́ èyí tí wọ́n fi wọ́n fún ọ lóko náà ni ó fi tà òfowó tó o bá fẹ́ fi lé ọlọ́run ní wàhálà tábùkà sunna sa àṣìyá àwọn. ẹ má dín ọwọ́ àwọn nǹkan tẹ́ ẹ fẹ́ máa tà fáwọn èèyàn ọlọ́run ní ẹ má dín wẹ́ẹ̀kù. wàhálà tó fi sìdú fìlà àrídì bá da ìsìláhì ẹ má balẹ̀ jẹ́ mọ́ ọlọ́run kí ayé lọ o ah. èyí náà sì bá ibi adéhùn bá pọ̀ yẹn lọ́ba wí o ayé ti ń balẹ̀ jẹ́ lẹ́yìn tí wọ́n ti tún ṣe o gbogbo táwọn bàbá tí wọ́n gbógun tì ń jọ́hún tí wọ́n ṣàdúrà kí náà adébọ̀tọ́ parẹ́ ìlàyé tún ti jí tí wọ́n ti fi gbé súnà ga gbogbo ẹ̀ ní a tún ti jí o ọlọ́run ní kì í lọ yó. wàlá tó fún sídù fìlà àrídì bá dà ìsìláhì ah. ha. gbogbo ṣàgbọ́lé tó ti run òun ni wọ́n tún ti wú jáde ní ìsìn ẹ̀ǹbalẹ̀ jẹ́ lẹ́yìn tí wọ́n ti tún ṣe ní. gbogbo táwọn bàbá jà fún jọ́hún awọ̀lú kan lọ́nà bíi mo náwó sí i ọ̀nà báyìí kò jìnnà sí a. bá ń béèrè pé kí aná tún ṣe wọ́n bá ní wọ́n tún ti padà bí tí wọ́n ti ní àpò jọ́hún wọ́n ní kan ló dé ní ìsìn ló tún wú. ọ̀ọ́ ọlọ́run sì ní wàhálà àtúfúsì ìdò òfèlè àrídì báàdà ìsìlá ní tí àwọn bàbá tí wọ́n jà fún tí wọ́n kúlé lórí ńlọ tún wú ọlọ́run ó bí ọ́ ọlọ́run sì ń pẹ̀lẹ́ mùsùlùmí gbogbo àwọn tí ń ṣẹlẹ̀ mùsùlùmí náà ní ń pẹ̀lẹ́ wọn àdánwò ta nínú. No ọlọ́run ní wàhálà túbú sí ìlú fìlà àrídì bàdà ìsìláhìá bàdà ìsìláhìá ọlọ́run ní ẹ má balẹ̀ jẹ́ má. dáàlì kún un kọ́ lẹ́yìn tí a ti túnlẹ̀ ṣe tí gbogbo nǹkan ti dáa àtúnṣe lẹ̀ òun ni gbàgbọ́ ìbàjẹ́ lẹ̀ òun lẹ́bọ́ lẹ́yìn tọ́lọ́run ti ní kí gbàgbọ́ gbàyé kan kọ́gbalẹ̀ kan ọlọ́run ní ẹ má tẹ bọjí mọ́. báàdà ìṣèlà ìhà lẹ́yìn tí a ti tún ṣe. Uh-huh. dhalikum khairul lakum in kuntum mu'minin. ọlọ́run ní dáàlì kún un kẹ́ ẹ máa ran ìgbàgbọ́ lọ. kọ́ẹ́rúlàkún. kẹ́ máa túlẹ̀ polongo ọlọ́run kiri ẹ máa polongo ìsàmá máa polongo ẹbọ mọ́. kọ́ẹ́rúlàkún. ọlọ́run ní ìlólóore fún yín. nǹkan gbogbo tẹ ní ọlọ́run ó jẹ́ sẹ́kù. ti padà dàlíkùn kọ́ìrò lákùn nǹkan tán mi. ní ta wí fún un ló lóore o tó bá jẹ́ pé òótọ́ ilẹ̀ jẹ́ olùgbàgbọ́. wàlá takùndùn bìkún lèṣirọ́tì tún ìdúnà. ọlọ́run ní wàlá takùndùn wàlá takùndùn bìkún lèṣirọ́tì tún ìdúnà ọlọ́run ní ẹ má wípé ẹ máa jókòó ẹ máa jókòó kájú ọ̀nà kí ló fẹ́ máa gbé bẹ̀ ṣe tó ìdúnà. tó ìdúnà. tẹ́wàá máa fi ṣe àdéhùn ìyà fáwọn èèyàn. wàtásùdúnà sàbílì ńlá. wípé ni tó bá tẹ̀ lánàá bí ọlọ́run ìyà fi jẹ́rìí torí pé ẹ̀ yín pé ẹ lágbára ẹ̀.

wàtàsúndúnà sàbílì lá. ẹ máa kọjú náà fáwọn èèyàn láti rí ojú ọ̀nà ọlọ́run lọ láti lọ gbọ́rọ̀ ọlọ́run. mọ̀nà bìí. àwọn tẹ́ ń kó tẹ́ ń ṣàdéhùn yá fún làwọn tí wọ́n gbọ́ lọ́hún gbọ́. wàtàbùkù náà ìwà já. ẹ máa fi ṣe sí yín ẹ máa fi wá káwọn náà ó lè dàbẹ́ ṣe dà. wàdíkùrú ìdìkúntún kọ̀lì ìlànà fàkàtàrọ̀kún. ọlọ́run ní ẹ̀rántí níjọ́ tẹ́ ẹ wà ní kékeré. ọlọ́run sọ yín di ọ̀pọ̀. وانظروا كيف كان عاقبة المفسدين الحمد لله رب العالمين. adúpẹ́ arójú ara ààyè gbọ́ tó ní. gbọ́ tó ní. ká lè rojú kàrà ààyè gbọ́ tọ̀la. ká lójú kàrà ààyè gbọ́ tọ̀la.